kí ni. kàlìbàkúwìlì máa ń dè yí ibò sẹ́ńdẹ̀ mẹ́lẹ̀ géèdè mo fẹ́ bá yín rìnrìn ẹ̀mí màláìkà rọra ṣó gbé wúfà mi ní. Ah! Ah! bẹ́ẹ̀ ni pé ìrẹ̀ ni wọ́n tò. mo ní kí n fura gbé ọ débẹ̀ ah! èmi á wọnú yín o. bàbá wọnú mi màá jáde tì ọ bó ṣe mú jáde tó ń fọn káyà kiri tẹ́ ẹ fi dúró mo ṣe wù ọ́ rèé o. mo kọ́ ọ́ ẹwà ẹwà àti ẹwà àtàwọn àwọn níbo níbo. ẹ súnmọ́ mi eh? bẹ́ẹ̀ ni mo sọ. wisdom. don't leave me. wisdom. mo ti ronú suicide síra mi ní ti bí ẹ̀mẹ́ta. ah wọ́n ti ṣe suicide sí o. kúrò wọnú mi ká. ká fojú sunkún ọmọ. ẹgẹrugu tó gó bága jaga lenge ngọngọ. agara mugun daga yenge oge ti ke bẹga kungu. maganu maganu. ah baba two thirty ti fẹ́ lù ẹ̀jẹ̀ kọ́ mọ̀ kílẹ̀ tó mọ̀ jìgẹ́jìgẹ́ ẹsẹ̀ mi ò tó lẹ̀ mo ní sí ayé ní sí orin mo sì mú mo wáyé ọ̀hún mo rí mo lóògùn. Oh God, why me? Kò sẹ́ni tó lè lànà tó tó fi bá wa. Kò sẹ́ni tó lè lànà tó tó fi bá wa. Sóòrí ọkọ mi Mùkádàmù Fadò, èmi ò fi báyọ̀ sí. Bó o ṣe ń wò mí, orúkọ mi kejì ni Rúùtù, abọ́kọ̀ kú. Ọya lajú. Tó o bá lajú, o lajú síkú, o lajú sáré. Ah,